الحمد لله وحده wọ́n ní káwọn ṣáájú ọ̀bẹ̀ àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn kan ti wà ní orí ìṣòkò ìṣèjọ wípé nígbà tí ọ̀rọ̀ ń lọ lọ́wọ́ ni wọ́n pé ọ̀kan ní wọn náà ni àwọn bọ́dọ̀ wa àwọn ẹ̀gbọ́n wa Muhammad Saheed Jelilode àti àwọn akẹgbẹ́ wọn. Bákan náà àwọn ọ̀sáàtù àlùkùn wọn ti wà lórí kalẹ̀. Bákan náà ọ̀kan náà àbá wa tí wọ́n fi ẹ̀yìn oṣù wa àbá wa Tàjìdì Adéyẹmí Yàgbà wọ́n jẹ́ ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ bá wa bọ́ sí iwájú fún ọ̀rá sí ilẹ̀ الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده وبعد أتوفق الله الله سبحانه وتعالى ليكي تسيكي كراني تقومها تسيلتها tòkìtì àgbèrè níwọ̀ ọlọ́run ọba yìí la sọ fẹ́ fún kí ọlọ́run ọlọ́run ọmọ ọba kan bí ọlọ́run ẹni tó tún lọ ẹlẹ́ni tó wáyé ọ̀kẹ́yàwó tó sì pàpẹrẹ tó darí lẹ̀ fún wa nípa bó láti máa fẹ́ra wa bó láti máa gbé láti rí ìyọnu ọlọ́run ìjọlọ́run ọlọ́run fún abá nẹ́bí yìí kó máa bá wọn ara rẹ̀ àti àwọn sọ̀kábà rẹ̀ àti àwọn ẹni tí wọ́n tẹ̀lé lánàá ẹ̀sìn rẹ̀ tí wọ́n tí ó sì dáadáa di ọjọ́ ẹ̀sán. ọlọ́run dákun máa fi àwa náà lẹ́lẹ́ni tó ní fẹ́ ọlọ́run dákun sì fẹ́ wa. dájú mo kí ọkọ̀ ìyàwó lọ́jọ́ alága ọkọ̀ àwọn tó délẹ̀ yìí tá a fi kó jọ báyìí alákùnrin òṣò ọ̀rọ̀ àkọ́tì àti ìyàwó rẹ̀ rọ́bì ahad mo kí wọn ìdùnnú yìí ọlọ́run má yọ ojú ìbànújẹ́ bákan náà mo kí ẹ̀yin òbí dáadáa lẹ́gbẹ́ kìíní ẹ̀gbẹ́ kejì tọ́lọ́run ní káwọn ọmọ wa kí wọ́n tó gba sónẹ̀ láti fún wọn òbí mi ò ní gbà ọ mẹ́yìn gbà mo kí yín bákan náà mo kí àwọn bàbá wa tí wọ́n fi sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ̀ tí wọ́n fi ta ọlọ́run ajẹ́ màkàdà ti dúró gbogbo àwọn táwa níkàlẹ̀ yẹn yẹn táwa sọmọ ìyá wa láàpẹ̀ yóò ṣòfò lọ́wọ́ dùnú mo fi gbogbo alápapọ̀ pé àtàlà wà ayé tó ń kọ́ àtọwọ́ ìrora dàbí. náà àwọn Yorùbá máa ń sọ wípé àtifẹ́yàwó ìyẹn kọ́rọ̀ àbá ti lọ kọ̀ọ̀kan lọ́rọ̀ ṣùgbọ́n nǹkan tó gorí rẹ̀ gan ni kókó. wọ́n dẹ̀ wá náà àdéhùn tọ́lá láàbíà. lóòótọ́ àwọn ní sọ̀rọ̀ ṣùgbọ́n padà yá apadà àwọn tó rògbò mí tó fi díẹ̀ múlẹ̀ pípẹ́ ẹni yòówù fẹ́yàwó ohun tó àwọn ti ní láti ẹ̀sùn. tẹ̀sán wá á Irúfẹ́ ọlọ́run nípa ìlàjì tó kùn. Bẹ́ẹ̀ ti máa yé wa pẹ̀lú àwọn àlàyé oríṣiríṣi táwọn bàbá wa ń sọ fún wa látàárọ̀. wípé àti ìgbéyàwó àtẹ́sìn ni ẹ̀sìn wa nìyí ó ní ìdìmọ̀ الإمام البخاري رحمه الله تعالى بوب وقال باب العلم قبل القول والعمل nínú tíra àwọn inú sàfihàn wọn wọ́n ní ojú ọ̀nà kan nìyí tó ń sọ wípé ìmọ̀lá ní ká tó sọ̀rọ̀ láì fi sọ̀tọ̀ kú sọ. ìmọ̀lá ní ká tó ṣiṣẹ́ lèyẹn bí ń tètè kú ṣe. nítorí bẹ́ẹ̀ láti wá sọ àwọn kẹ́kọ̀ọ́ náà bí aláǹkà yóò tó àti láti àrọ̀ rí àti wọn gbẹ́sẹ̀ lé tẹ́sí yóò fi ní tẹ̀sí mọ́ wọn lọ́wọ́. wọ́n kọ́kọ́ dojú kọ ẹni tó jẹ́ ọkọ. eléyìí máa gbé kalẹ̀ bí ìmọ̀ràn ẹ sì máa bá ń wá gbó ẹnì kọ̀ọ̀kan ìṣẹ́jú náà mẹ́wàá ni. ọkọ ọmọ àtọ̀tọ̀ fún ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí àtọ̀lá ìbùnà bá ti ṣe kọ́ wọ́n di ọmọ òkúta àìkúmọ́. ó ní èmi ń fẹ́ kí n máa ẹ̀tọ́ kí n máa tọ̀tọ̀ fún ìyàwó mi ọmọ tó máa ń dọ̀tí ni àbá yóò ṣòfò kó tó di wípé ọdún òní wáyé. ọ máa sọ̀tọ̀ fún yàwó ẹ gẹ́gẹ́ bí yàwó náà ti ń sọ ọ̀tọ̀ fún ọ. ọ̀rọ̀ kejì ẹni tó bá já lòsùn ẹ máa ń tà náà ni lóbi já sí kọ́rọ̀ yìí ẹ̀tọ́ ni ìmọ̀ràn ni. wọ́n ní láti máa ṣàpọ́nlé àwọn ọmọlẹ́bí ìyàwó ẹ ẹ̀rí báyà fìdí eléyàn múlẹ̀ yìí pé yín kalẹ̀ fẹ́ máa jẹ́rẹ̀ wọ́n fi lọ. ìyẹn ọmọ rírì àná àwọn sọ̀tàlá náà ọmọ rírì àná wọ́n fẹ́ràn ẹ̀ kàdéjà títí wọ́n fẹ́ràn ẹ̀ mọ̀lẹ́bí ẹ̀ mọ́ kódà sàtẹ́lẹ̀ bá ti dúró ẹnìkan nínú mọ̀lẹ́bí kọ̀díjà lẹ́yìn ikú kọ̀díjà báyìí àlẹ́bí àwọn pàtàkì ẹ̀ nínú ẹ̀sọ́ tó tún jẹ́ mọ́rẹ̀ òun ni pé tọ́ba ti fi owó láàrin ti wáyé alihamudulilayi tí ọba ti wáyé ètò ọdún yẹn lè jẹ mọ́lẹ̀ o. nítorí pé ànábì sallallahu alaihi wa sallam ó ní àkàkùsọ̀rọ̀ májẹ̀mú lọ́lẹ́tọ̀ọ́jú tá a gbọ́dọ̀ pé ìdílé kí ó púpọ̀. òun léwu tóbìnrin máa fi sọ́ra rẹ̀ jẹ̀tọ́ fún yẹn inú ẹ̀ ní láàrin wà. tá a bá ti sí alhamdulillah ọlọ́run kí gbòkun sí táwọn bá sì ń tán ọ̀sán ọlọ́tún wà nínú àkọọ́lẹ̀ yìí pé téèyàn bá sá wọn kà kọ́lẹ̀ pàfẹ́ oníyàn. ọ̀rọ̀ bí ìmọ̀ràn ní wọ́n máa tójú káfíyàwó rẹ̀ ẹlòmíì tí ọba ti ń fẹ́yàwó ànínú àìdíà rẹ̀ ṣùgbọ́n bá fẹ́yàwó yóò wá gbé wá àbí ìyọ. Ìgbẹ́ ẹni tí máa ń rẹ́ni lóòrèkóòrè tí ó tójú dá ó ti wá ti kẹjú kó báyìí. wọ́n máa tójú káfíyàwó rẹ̀ wọ́n fi wa áyìn sáré rè rọ́dí ọlọ́run dára áyìn náà ìgbé sàtẹ́yìn bá fẹ́ wọlé bò ní tí máa wà wọ́n ní bẹ́ẹ̀ ni yọ máa rẹ́rìn mú sẹ́ni ìwọ ni ọmọ àti bẹ́ẹ̀ sí ìyàwó rẹ̀. nínú ẹ̀kọ́ tó tún jọ́rọ̀ bí ìmọ̀ rẹ̀ òun rẹ̀ ní pé máa pè ìyàwó rẹ̀ ní ikọ̀ tó nífẹ̀ẹ́ sí jù ọ̀dà yìí pé àbúrò sọ́yìn àní wọ́n máa ń pè ní ìṣòfò tẹ́lẹ̀ ọjọ́ òní tó wáyé wọ́n máa kúkú máa pè àdéhọ́yà náà anabi àwọn afẹ́fẹ́ fún yà wá àìsá yọ máa pèlè yà àì ọba fún yà fún kẹlẹ ọmọ àtọlá ìyá àtọlá ìbọn ìbẹ́ẹ̀ tọ́jú ọmọ ọ̀ṣọ́ ìyá wá àìsá tọ́ pèlè àtúná ètò àdìsá sọ. nínú ọ̀rọ̀ bí mọ̀rẹ̀ anabi sọ̀rọ̀ lọ́rọ̀ wa ní wa àì wọ̀ sọ́lá wọ́n ní khayrukum khayrukum lè níta wọ́n á ní khayrukum lè níta ẹni tó lórí jù nù òun lẹni tó bá da fáwọn ìyàwó ẹ̀ tó da sí ìyàwó ẹ̀ àtọ̀sálá ní èmi làwọn kọ́ọ̀tì tó da fún yín ìwọ náà kọ́ da nẹ́lì ọlọ́run tún ní ẹ bá wọn lò nípa lóòótọ́ da ó tún máa fún ìyàwó rẹ lápá ara àwọn ẹ̀tọ́ ni ọmọ àkùn lápá wọn là nẹ́lì sọ́lọ́ ọlọ́run àlejò ọ̀sánlá a máa ti tẹ ilé pẹ̀ láwọn ìyàwó ẹ̀ wọ́n tún wọ́n bá ti pè ń láyà nẹ́lì jáde tí ẹ bá ti ní gbé tẹ́ pọ̀ ìyẹn ò kàn lọ́wọ́ lórí ẹ̀ bákan náà ẹkùn èèyàn jọ àtẹlẹ láàrin yẹn sí àwọn èèyàn èèyàn tún máa ta kiri ẹni tí ọba aráyè rẹ gbẹgbẹ fẹyàwó ẹgbẹ mi ọ̀rọ̀ ayé àbọmọdé aráyè rẹ gbẹ ara jọ máa fara wa lásán ọmọdé aráyè pàlàpàlà bẹ́ẹ̀ ni ah èèyàn ní fẹyàwó anabi sọlọ lọrọ àlejò ọsánlá wọn ní anabi ráyè ìmọ̀ abóbìnrin kiri. wọ́n ní gbogbo ká máa ṣeré ká máa ṣeré ká máa ṣàwàdà láwọn wò ní ìṣẹ̀lẹ̀ ọ̀fẹ́ àbí ilé yẹn bá ń báyàwó rẹ̀ ṣe wọn náà kọjá nẹ́bí sallallahu alaihi wa sallam bákan náà ọ̀ní dábàá bó síyàwó rẹ̀. èèyàn sì ní máa ìjà níbi ni ọ̀pọ̀ ìyẹn àwọn àwọn ẹlòmíì pọ̀ báyìí nígbà táwọn bí oṣù kan Ah, èèyàn ń sùúrù ni o èèyàn máa ṣe sùúrù ni o àwọn ìwà kan bẹ tó lè fi àjẹ àwọn àwọn tí àwọn ilé má ti máa wù tẹ́lẹ̀ ìwọ́n láti bí òní lọ sọ́la ó súnmọ́ kí yẹn máa gẹ̀ẹ́sì àwọn kan rẹ̀ nígbà tí bá ti ń gbé èèyàn ní sùúrù lórí ẹ̀ wà wọ́n máa lábà ara àwọn yóò di jẹ́ láìpẹ́ ìyàwó ọmọ àgbà sírí ẹ̀ lọ́wọ́ ọmọ wọ́n ní man satara musliman ẹni yóò sọ bá ń lo mùsùlùmí láti rí ọlọ́run ọba àlejò láti ọmọ àbòyẹn náà láti rí ti tó ní yá wọlé àfihàn. wọ́n tún máa bá jíròrò lẹ́ẹ̀kan náà àwọn kẹ̀kẹ́ ń bẹ tó ti pẹ́ ní tọ́jọ́ kan wọ́n máa lo àlùkòkú mọ́tò ìjàmọ̀ àìyá ẹ́ wọ́n tún máa ń pè ní àdìkàtòríyà yàní apàtẹ́wàá ìwé kìíní báyìí láti ẹbí mo tí ọ̀gá gbà rẹ lẹ́ẹ̀kan náà èyí ó tún máa lọ àti mọ̀kàrọ̀ sí ìyá èyí ní ọjọ́ sọ pé sí ká ti ṣe láì àǹtọ̀fọ́lá náà máa ṣe bẹ́ẹ̀. níjẹ́ orí yìí ká nẹ́bí sọ́nà lọ́wọ́ àlọ́sọ́lá tọ́tọ́ fún àwọn sọ̀hábà ilé parí yìí kẹfẹ́rẹ́ nígbà tí wọ́n lọ sí wọn ìkẹ́kẹ́ ńlá àwọn sàbí ọ̀dáhùn. ìyàwó àwọn mùsàlámọ̀ lọ́mọ àfáàndẹ́bí ìdímọ́ rẹ̀ ń jọyàn ìyọ̀nì dáká yẹn wọ́n ti kù lọ́fà tabali ẹlẹ́rìí kan ọkùnrin awọ ẹlẹ́rìí méjì nínú obìnrin olóma ti dédé ọkùnrin kan ṣùgbọ́n tó wọn ti bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ wọn bá dé gbà mí. ìyáwó ọmọ sálà mọ́ta ọ̀dì àwọn àwọn ni wọ́n nínú ọ̀rẹ́ ìjọ yẹn ìwọ́n parí wa wo ohun táwọn èèyàn ó a sọra ká má wá síyàwó wa lọ́rùn ká dẹ̀ lórí àwọn ìwà yòówù tó lè máa jáde. bákan náà ká sọ́ra pé ewu pálíyàwó rẹ o ẹni táwọn kan bá fẹ́ fomi fún yẹn. sọ́ra àwọn ilé àwọn ibẹ̀ náà lè nínú bàbá lèmi náà wà fún ọ̀rọ̀ bí à. wọ́n mú èlò ọmọ tiwa o. wọ́n bá bá yóò tó gbọ́. mo lọ mọ wa nínú ọ̀rọ̀ kàndẹ́lì sọ́kà sọ́ọ̀lẹ̀ rẹ̀ nìyẹn. ìpè wọ́n á tẹ́tẹ́rẹ́ wọ́n á tó má ti bò lágojú má lò ó wọn là nẹbi sọlọ lọrọ àlùsálà lójú ayé rẹ̀ àwọn obìnrin bẹ̀rẹ̀ sí ní lò gbáyà ìgboyà pẹ̀lú àwọn ọkọ wọn tí wọn bá ní ẹsẹ̀ báyìí wọn làwọn ò ṣe wọn lò ní ẹsẹ̀ sọkọ àwọn sọlá ní ẹnu wọn báwọn ọkọ ti kó bòǹbò sí wọn nìyẹn wọn wá lò wọn fá wọn lò wọn dáadáa àwọn obìnrin yẹn wá lọ wọn wá kó jọ wọn lọ yí káàdì ànẹ́bí sọlọ lọ́wọ́ àdìgbò òjíṣẹ́ ọlọ́run wa ní bẹ́ẹ̀ ni ọ̀jọ̀rì yín ẹ̀sìn yìí ká lé mi ẹ̀yin lẹ́yìn tí ń lo àyà gbogbo nàìjí sáwọn ọkọ yín o ànábì bá tún sọ̀rọ̀ mi sallallahu alaihi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ni ẹni tó ti gba alákùnrin alákùnrin yẹn kò ìyàwó rẹ o torí bẹ́ẹ̀ má lọ rọ sí ọ ó tún wà nù àdéhùn ìmọ̀ àwọn ọ̀rọ̀ òṣèlú ilé lọ́gbọ́dọ̀ máa bọ́ sí ẹ̀rí ilé ni. nínú kẹtọ tó gbọ́dọ̀ ṣàkíyèsí rẹ̀ òun ni pípọ̀ ní òun tẹ̀sẹ̀ síwájú nínú ẹ̀sìn. nínú kẹtí máa ń yà wá lẹ́nu púpọ̀ jù láwùjọ wá ń sì. kẹ́nìkan tó bá ní náìtì pẹ̀sẹ̀ǹtì nínú ìmọ̀ ẹ̀sìn ó tó wọlé ọkọ ṣùgbọ́n tó bá délé ọkọ kí ní yóò ti tò ó lè má pọ̀ ju fọ́ọ̀tì lọ kí ló dé. á sàmójútó àwọn nǹkan wọ̀nyí nítorí pé bí afọ àwa yusuf ṣe wà yìí nínú àdéhùn abdullahi ibùdó ọlọ́run oníṣẹ́ ọlọ́run lè ti di rọ́ọ̀yìn ètò lókun rọ́ọ̀yìn ọ̀tún lókun mọ̀tò ọlọ́run àwọn àìjàpẹ̀. nínú tẹ́tẹ́ wá gbà lónìí ọ̀hún ẹ̀ ní kó ní ó ti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ẹ̀sìn rẹ̀ ẹ̀ ń bójú tó. ó tún náà olórí ẹ̀ ẹ̀rí báyà wáyé tó wàhálà ẹ̀ mọ̀ olórí lọ́wọ́ kọ́dà àwọn bí ànábì léèrè sallallahu alaihi wasallam wípé ìnáwó wo lọ́lọ́ lájú sí ládàá rẹ tóbi jù àwọn ní èyí sí ìnáwó rẹ sí ládàá rẹ tóbi jù nínú náwó ọ̀hún èyí tọ́lẹ̀ alẹ́ àlè tọ́lẹ̀ faralé rẹ ọlọ́run ní fi atúnkẹ́ àtàkọ̀ yóò tó pé ìgbéyàwó rẹ lé sí àwọn ìyá àti bàbá rẹ o mo ti báyìí yẹ̀ bàbá ẹ̀rí ẹnìkan lọ bí ànábì léèrè sọ́lọ́ lọ́wọ́ àyọ̀ àyọ̀ sọ́lá ta ni màá fi dáadáa sí jù ní ìyá rẹ̀ ni lẹ́ẹ̀kejì ìyá rẹ̀ ni lẹ́ẹ̀kẹta ìyá rẹ̀ ni lẹ́yìn gbàyà ànábì ní lẹ́yìn lẹ́yìn rẹ̀ ni kò sí yóò lé wà àbí ojúṣe yóò tó lé má ti fi má gbé e àwọn òbí bákan náà nínú àwọn ẹ̀tọ́ yìí ti máa fi àná òun yìí pé ọmọ àfun lẹ́tọ̀ọ́ rẹ̀ lọ́kọláyà ọmọ àti fún torí kò tí wọ́n pè ní nìka ojú náà lábáwá wọ́n fi gbogbo ẹnu sọrọ ní yìí. àwọn kò wà nínú ẹ̀kọ́ táwọn bàbá wa kọ́ wa. ní wọ́n bá ní nìka òun ní kí nǹkan ìtumọ̀ sẹ́yìn ti sẹ́yìn ọmọ ọlọ́run yìí dọ̀ láwọn ọlọ́run sì ti káró lé ẹ̀rí ọmọ àfúnlẹ́tọ̀ rẹ̀ nínú ọjà àti gbọ́ tí yẹn fi gba ráǹkì ni àbọ̀ tí ì gbọ́ ọmọ kan wà náà àlejò bẹ́ẹ̀ yìí tó ọkì tó yẹn àdìgbọ́n tọ́jà kọ̀ ráǹkì téèyàn ọgbà yẹn. lẹ́yìn tí yẹn gbádùn gẹ́gẹ́ bá wọn ti sọ ìyẹn ó tún gba ráǹkì bẹ́ẹ̀ yẹn tó ti sàárà ìyẹn máa ń wáyé fún àwọn ọkùnrin mo bá ti rọ́ọ̀mì nìkan mo wẹ̀ mo bá ṣe kí ló dé kílẹ̀ yìí ń fẹ́ wọn níbẹ̀ ni kí ló wà ní tẹ́sí lónìí lábẹ́kẹ́ máa ṣe. bóun sì ni wà ní ni sọ fáwọn ọkọ wa pé kí máa fún o máa sọ. ó ní torí tóun bá sọ òun yóò ẹni fáwọn èèyàn bẹ́ẹ̀ ń wa yóò tó ò ní máa wa ọlọ́run ọba ọlá kí ó kí gẹ́gẹ́ bí mo ti ń pa àsìkò mi mo padà sọ́dọ̀ arábìnrin wa ọ̀rí ya ẹni tí ń gbà tí ń bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan òkè tí àbá yóò ti kò wí pé máa sọ̀tàn níyàwó rẹ̀ ìwọ ìyàwó gẹ́ lọ́lọ́ tọ́jú o nínú nǹkan tí máa ń fà tí máa ń dákùnrin rálẹ̀ tẹ́lómi bá fẹ́ yàwó tán láàrin àsìkò díẹ̀ nǹkan náà nìyẹn nígbà tóbìnrin tó ṣe yí pé ó gé àlùbọ́sà àtọ̀ mátò gbogbo ẹ̀ ó gé aṣọ àlùbọ́sà àti tòmátò yẹn náà ló pàdé ọkọ tó jáde látàárọ̀ níbo wá ní sákàlù tíṣẹ́ rí aṣọ fáàrí lára obìnrin tó yẹ pé pẹ̀lú oorun kó oorun ló fi pàdé yẹn ọmọ àtọ̀tọ̀lọ́kọ rẹ dáadáa bí ká máa ẹ̀rí èyí dáa jù nínú tó lọ lọ ní omi obìnrin agbọ́dọ̀ ló o ọmọ obìnrin agbọ́dọ̀ ló tọ́ba lọ gbé kírun bẹ́ẹ̀ ọlọ́run ní gbà àrùn rẹ̀ tí ó bì lọ́wẹ́wẹ́ jẹ́nẹ́wà ọ̀ní lo sẹ́ǹtì o má kó tù dábà ọkọ rẹ ìrẹ́ rọ̀díà tọ́lọ́ wà nù àdéhì lọ́gbàdùn wípé obìnrin kí wọn ní kó tù dábà ọkọ ẹ̀ láyé ń bíbà yìí àti kọjá pípa àwọn ìyàwó ẹ̀ tó máa fẹ́ láàrú ìjẹ́nà nínú àwọn ẹlẹ́yin jù gẹ́ kí wọ́n máa sọ fún pípa ọ̀sàlẹ̀ kìlọ́ ọlọ́run ọmọ àbínú sí ọ láburú ọmọ àjẹ́ tiẹ̀ ìparun màmá jẹ́ sí ìwọ obìnrin yìí ọmọ ọkùnrin yìí afúntọ́ ìlọ́jẹ́ lọ́dọ̀ rẹ láyé ń bí báyìí ọ̀sán ń fa yorùbá rí kókì ilé iná onípẹ́ kò ní sí yọ padà wá lọ sí wa yá ọ̀ríyà mo tún ké sọ ìwọ náà dàbí hájàrò nínú gbàgbọ́ o ìwọ náà dàbí hájàrò aleyhi salam nínú gbàgbọ́ yàwó ànábì eh, Ibrahim alaihi salatu wassalam ẹ̀wọ̀ Hajar ọkọ rẹ̀ mú lọ síbi kíni ọ ilẹ̀ pápá òtókò ńbẹ òtómi ńbẹ ó dẹ̀ fi sílẹ̀ ọwọ́ àmì léèrè ńjọ yẹn síkè tó bàbá kalẹ̀ fi wálẹ̀ fún ọba ni mo bẹ̀rẹ̀ ọlọ́run ìwọ tí Hajar ọwọ́ àpàdà sọ fún bàbá ni wípé mi rí yín bí bàtàn náà bàbá ju ẹni tí ń fún yẹn ló jẹ lọ ẹni tí ń pèsè fún yẹn lọ́lọ́run ẹni tí ń pèsè fún yẹn tọ́jọ́ náà yóò nígbà tí wà. ìwọ náà ní irú gbàgbọ́ bẹ́ẹ̀ máa tójú ká kọ́kọ́ rẹ o sì máa wá ìyọnu rẹ ọ̀rọ̀ wà nù àdéhùn tọ́lá làáfíà wípé obìnrin yóò tó bá jáde láyé wọ́n tó ju àárọ̀ ìnira nìta tọ́kọ ẹ̀dẹ̀ yọnu sí àti kí ó fi obìnrin bẹ́ẹ̀ kọ́ wà lójú ọ̀nà ọlọ́run ọ kò sì jẹni tí ó ti lẹ́yìn lórí wíwá halal. obìnrin míì aládàáwò ni o ó lè jọkùnrin ọ̀sáré kú ànàlá ẹ wò ilẹ̀ ń lọ yìí o èdè mẹ́wàá gbọ́wọ́ òfòdé o kẹyà ọmọ bẹ́ẹ̀ mú bọ̀ ni o ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti fẹ́wọ́n lánàá kẹ́ ẹ̀fẹ́ wọ́n lónìí o láti má yà bẹ́ẹ̀ tọkọ rẹ o nítorí bọ́ wà nínú àdéhùn yìí pé gbogbo ẹran yóò wù bọ́ bá wù pẹ̀lú àrọ́ọ̀mù ìlẹ́lọ́lọ́wọ́ ìyọ́. ẹ̀wọ̀n ọ̀dọ́kùnrin sì ti ọmọ ọ̀gbàrá ó ní ọmọ ọdọ kan. mùkátàbù ni wọn pè ó ti kọ̀wé fún wíwé yọ dọmọlúàbí ṣùgbọ́n yóò tẹ̀wọ́ kó tó àwọn owó yẹn lọ. kan ọmọ jẹ òkèlè kan gbogbo bàbá kìí ti máa ń bí kó tó jẹun ọwọ́ adéèrè lọ́wọ́ ẹ̀yìn pé oúnjẹ eléyìí ń mo ṣàyẹ̀wò fẹ́nìkan ni ẹ̀yin wa àyẹ̀wò ọ̀dá o ọwọ́ àná àdéhùn kí ni ẹ bá lọ sọdọ yẹ̀mí àwọn míì kí tó ṣe wọ́n yẹlẹ̀ ni. àwọn o náà ti lé ní yìí ni àbí wọn o. àwọn wọn máa ń lọ. ni ẹ bá lọ bá wò pé ẹ̀rí ọlọ́run ò ní gbà àwọn èèyàn fógójì ọjọ́ bí ẹ bá wá nígbàgbọ́ sí wọn tọ́tọ́ ó ń lọ́n ti ṣàìmọ́re sí tí wọ́n kalẹ̀ fàǹdẹ́lì nìyẹn. sọlá. arákùnrin wa ń gbọ́ máa bá ìjọ yẹn yìí pé mo ṣàyẹ̀wò nì tí mo ṣàyẹ̀wò fún yẹn kí ìyìnbá yẹn gẹ́gẹ́ bí mo kẹ̀ ti gbájú ẹ̀ fún mi. báwọn ẹ̀rí ó ní bẹ́ẹ̀ ló ti wá rówó yìí abáṣọ ti dín bá bẹ̀rẹ̀ sí ní kọ̀ kí oúnjẹ òkèlè kan tó mi wọ́n á lò lè rí mú mi ọwọ́ àwọn omi tó pọ̀ ni tó bá jáde kókìlẹ̀ ẹ̀yọ̀kẹ́ yóò ní jáde lọ́kùnrin àti kẹ́mi mi ọgbọ́ pẹ̀lú ẹ̀ máa gbà kẹ́mi mi pẹ̀lú ẹ̀ wọ́n ọlọ́run wọ́n gbogbo má lè ọkọ rẹ lere. ìwọ náà dàbí àwọn ẹni rí tọkọ wọn bá fẹ́ jáde lọ bí tí òjò láàárọ̀ wọ́n sọ fún pé a lè ṣe sùúrù lóye bí o ṣùgbọ́n a lè ṣe sùúrù a lè wọ ní ọlọ́run ìwọ̀n tẹ́ ẹ bá mú bọ̀ rẹ tí ọba sì ní bó ti ṣe rí rí ẹni tí ò ìyáwó àyíṣà rọ́jà ọlọ́run tààlà àyíṣà wọ́n ní àdéhùnsọ́lá àtàwọn mọ́lẹ́bí rẹ̀ wọ́n ò jẹun yó ẹ̀rí wọ́n ò sábà jẹun yó fún ọdún tí bí ọdún láì níya láwọn ọdún tó tó tẹ̀lé ra wọn bí ọdún méjì tó tó tẹ̀lé ra wọn sáà nìkọ́lá tó fi jáde láyé. ó dàbí ẹgbàá wà ní olóṣùpá kí wọn lọ òṣùpá kí ó ti yọ àwọn òdì ní dání wọn wá ní kí lè má fi ojú onílẹ̀ ní omi àti tàbí nù ni ó lè má sí ìjọ kéèyàn ní sòrò bákan náà àlejò ọkọ rẹ máa ṣàpọ́nlé rẹ èdè pé ìwọlé sí àbí kéèyàn jọ máa ṣe pálapàla ìyàwó ṣàpọ́nlé rẹ ẹ̀wọ̀n kọ́ wà nù àlejò yìí dé mọ̀nkánà yóò fi nù bẹ̀rù máa wà yóò rẹ̀ áfẹ́ àlùyókèrè tọ́yìnbà. lọ́yà àlejò ọba sì fọ́kànlé ọkọ̀ níjọ́ kan náà yẹ wọ bákan náà ẹ̀tọ́ ọkọ rẹ mójútó dáadáa wọn lábẹ́rẹ́ ìka ọwọ́ àbànẹ́bí ìjọba àníwá ń bí pé ṣé wọ́n sì ti lọ́kọ oníbẹ̀rẹ̀. àlùfọ̀sọ́lá ní ipò lọ́wọ́ àtọ́kọ rẹ ipò lọ́wọ́ àtọ́kọ rẹ. ó ní ìmọ̀ ń ṣe bí wọ́n bá ti lágbára mọ́ òjijì ọlọ́run ní gbogbo ọba ti wà tọ́lọ́kọ rẹ yẹn fàhínà òjẹ̀nẹ́ tókì wọ̀nà ẹ̀rọ. òun làlùjẹ́ nà o tọ́ ọ bá rí dáadáa ó ti bàlùjẹ́ nẹ̀ fúnra rẹ̀ nìyẹn ọba tí wọ́n ti ọba nínú jẹ́ òdìfanẹ́ fúnra rẹ̀ nìyẹn. tọkọ rẹ bá ké sí ọ oríṣẹ́ tí wọ́n di àgbà lẹ́ni nìyẹn ipò ti yá ìdí wo jókòó yìí ká má tètè pẹ́ tá a fi pa ayé ẹ̀ ká má sì fi pẹ́ mọ́jọ́ ìwà làwọn yóò sùn oyè oyè dáadáa yóò pàtó ọkọ afẹ́ akọ ilé ilé tí ń sún ká tètè máa lọ ilé. ní orí wà nímọ̀ tí gbogbo wà nímọ̀ wà nígbà tí wọ́n ti dàdá báyìí àyèjì máa wọlé lọ ká má ṣe wá lọ ọkàn fúnyàwó iṣẹ́ tíyàwó gbà òun ní tẹ oorun ọgbọ́dọ̀ ọ anábì sọlọ ọlọ́run àlejò ọsán náà wọn ní tí arákùnrin yóò bá gbé ìyàwó ẹ fi kọ wá fún sùn tọ́ba ló wọn ọgbà á ìfẹ́ ọ̀hún àjà o títí ọkọ yóò fi yọnu ẹ̀rí. sọ́ra rẹ má sàìmọ́ orí sọ́kọ rẹ anábì sọlọ ọlọ́run àlejò ọsán náà ọlọ́run orí mẹ́jọ kan wá rí báwọn tọ́kọ̀ ń bẹ́ẹ̀ ju obìnrin ni wọ́n wọ́n wá bá nẹ́bí lérí ìdíkílé tí ó ní bẹ́ẹ̀ ni wọ́n á máa ta ìmọ̀lẹ́ wọ́n ní tí wọ́n ń ta ìmọ̀lẹ́ sọ́lọ́run ni wọ́n ní kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tọ́kọ bá ti dáadáa tó gbogbo lẹ́lẹ́yìn ti dáadáa níjọba bá tún ní ìdí kankan lọ́dọ̀ rẹ̀ yóò ní òsì kankan lójú jẹ́ ọwọ́ àwọn obìnrin bẹ́ẹ̀ sì máa dúpẹ́ ẹ̀rí fáwọn ìyá wa náà máa ń sọ ọ́ ẹ máa yìn wá yín lè máa balẹ̀ máa dúpẹ́ má wà nù àwọn kòkí ọlọ́run ò ní sọ ní kòkí ìwọ náà dàbí asma nípa tẹ̀lé asma bint Abi Bakri radiyallahu ta'ala anha ọ̀dọ́ ha ó ní òun máa ń pa kókó bẹ́ẹ̀ ní ọkọ òun mẹ́ẹ̀lì tó ti jìnnà ni obìnrin tó bá ti ṣe ọtí bá ti ṣe ẹ̀rí ọmọ yọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ka inú tí àtìgbọ́ rẹ lọ́wọ́ ẹwà àwọn ẹni tí wọ́n gbé sí ọlọ́ ilé ọkọ lẹ́wọ́n kọ́ padà kẹ́yìn rẹ̀ nígbà tí ládàá fún ọ. maa ń ṣiṣẹ́ kan ìwọ náà bákan náà ya ẹni tí ma máa ṣe ti sì máa fún ọkọ rẹ lọ́wọ́ lórí ìtẹ̀lẹ́tọ̀ náà wọn bá sọ hàn àwọn ọ̀dà ara ó lọ wà nínú àdéhùn ìkàtọ́ lálàáfíà ìṣẹ́ ọlọ́run kọ́ bá ní kí arákùnrin ìka tó kí àtìyàwó nígbà tíyàwó ti di mi lójú. kó ọjọ́ pẹ̀ nígbà lọ́kọ̀ rẹ̀ dìde ọkùnrin ó kọ́kọ́ rẹ̀ sọ nínú kùkù ká. Wọ́n ẹ̀ lérò bàbá ìlú rò nínú kùkù rẹ̀. Ẹ̀kọ́ wá di ìgbà yúrò. Tọ́wọ́n á di àwọn méjèèjì ti jọ kíráka méjì. Wọ́n lọ́wọ́ ọba àlejò ọlá máa àkọọ́lẹ̀ wọn yí pé ẹni tí wọ́n ti ọlọ́wọ́ ọba lọ́kọ̀lọ́kọ̀ ni wọ́n ẹ̀rí. Eléyìí ọjà àwọn kẹfà gbọ́dọ̀ lọ. Má gbàwẹ̀ ẹ̀sùn ní àfi pẹ̀lú yọ̀ǹda ọkọ rẹ o. àwẹ̀ súnà kọ́dà bàbá wa akẹ́tọ́jọ́ kẹ́kẹ́ tí yẹn bá gbarú àwẹ̀ bẹ́ẹ̀ yọ jà ní ọkọ̀badé. ó ti gbọ́dọ̀ jáde àti pẹ̀lú yọ̀ǹda ọkọ. ìpínlẹ̀ jẹ́ ni ẹni tí jáde láì yọ̀ǹda wọ́n wà nínú wọn torí pé máa orúkọ obìnrin etí máa jáde kí ọkọ kò ọlọ́run ọba àlejò ọlá sọ yìí ọkọ nínú wọ́lá tàbàrọ̀lájìnà tàbàrọ̀lájàlìjà ìlẹ̀yà ti kó rà. ẹ̀yin obìnrin ẹgbẹ́lẹ̀ ọkọ yín lóko ẹ má jáde kí òkò yín jáde tí ò dáa káwọn ẹni àkọ́kọ́ máa ń ṣe tí ò bẹ́ sì mú. ẹ̀rí má bàa tọkọ rẹ jẹ́ oṣù máa jẹ́ kílẹ̀ ó wà ní mọ́tótó má sì tọkọ pẹ́ wípé bímílẹ̀ ọlọ́run nígbà yín rú o àbí ọlọ́run ọba sọ̀fà náà kò àárín àkèyọ́tò àtẹ̀rọ́bíà ọ̀nà ọ̀pàdéọ̀dàrú àdúrà tá nẹ́bí máa ń ṣe ń ro ìṣẹ̀lẹ̀ báyìí òun náà ní ṣe bá ọ̀rọ̀ta mọ́ ọ̀hùnlẹ́dá ọ̀bá ọ̀rọ̀ta àlẹ́yìn ọjà máa bẹ ìyẹn kù mọ́ ìfọ̀ yìí níparí mo kí àwọn bàbá wa ọ̀la àti àwọn jẹ́ ìyá àkóyọ̀ọ̀tọ̀ ẹ̀dá ọ̀kan ẹ̀bá ní ká ọmọ wa rọ́ọ̀dì àtọwọ́ fẹsẹ̀ yìí kí ẹ tó ti bímọ bí nǹkan yóò sòkò lẹ́yìn orí bíbí ẹ bá mọ́lẹ̀ ọlọ́run ni lẹ́yìn lẹ́yìn náà ẹ̀yìn ni ọlọ́run ní jẹ́ ọ̀dà ró o àkọ́kọ́ ohun tá a máa ṣe ohun tó bá bá fún mẹ́wọ́n láti inú rẹ̀ ni pé òní máa kúnlẹ̀ fún yín. ẹ̀dí gbọ́mi bàbá hmm, kò ní máa kúnlẹ̀ kìí ṣe tògbójú ọlọ́run kúkú ṣe arákùnrin wa yóò dùbò lọ́jọ́ ọmọ náà ẹ́ kìí ṣe gbéraga kìí ṣe tògbójú ẹ̀ kìí ṣe tọ̀yájú ọmọ ọmọ wa yóò dùbò sì rí ṣùgbọ́n ẹni sọ wa rí fọmọ dáadáa ni wa nǹkan ẹ̀mí ìtọ́ bá jẹ́ nǹkan tó mú mi ẹ̀ bọ́yá yóò kò sì ní lò dé ààrẹ ẹ̀sìn gbọ́ ni mo fi ní sílẹ̀kùn tá a fẹ́ sun mẹ́nu ọ̀nà eléyìí tó bá jókòó lónìí ọlọ́run ní lẹ́yìn náà bàbá wa sọ̀rọ̀ àtàwọn ìyá wa. irú ìyàwó wo leléèrè kí ni nígbà wọn á fẹ́ sìn fún nílé wa tí ò ti ó dàbí ó ti ẹ̀ bá wọn dáná tí ó ti wá padà. òní máa tàwọn eléèrè bọ́njọ́ dúró òde tọ́jọ́ sí irú tàbá ìṣubú yìí bá wáyé ẹ̀kẹ́ sí i ẹ̀kejì ẹ̀kẹta nǹkan tó mọ yí pé mo fẹ́ kí ìyàwó rẹ̀ wà bẹ́ẹ̀ yóò sì yẹ ìdúró ọlọ́run bá ti fún nípa wọn láti àwọn sọlọ bọ̀ kò ṣẹlẹ̀ ọ̀rọ̀ ẹ̀ka fún ẹgbẹ́ àwọn ọ̀sọ̀lọ̀. Alhamdulillah, a bá kọ́kọ́ àwọn.